ẹ̀yin èèyàn ilé èwo lè ṣe káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ òun. wọ́n ní kábíyèsí wọn ni wọ́n storm àkúrẹ́ wọn ni wọ́n dẹ̀ ọ̀dà Queen Naomi wípé tí wọn bá ti lè denounce pásítọ̀ Adémijù ìpè kí wọ́n denounce àwọn publicly ìpè nítorí àwọn ò mọ why tó jẹ́ pé gbogbo nǹkan tí pásítọ̀ Adémijù ń ṣe yìí Queen Naomi wọn ò sọ nǹkan kan bí ìgbà tó yẹ pé wọ́n advice wọn láti máa ṣe gbogbo ìwà tó ń wù wípé so nítorí ẹ̀ àwọn fẹ́ kí Queen Naomi denounce Pastor Ademiju publicly nǹkan tí a gbọ́ nìyẹn tán ní kábíyèsí sọ yín èèyàn lẹ́ẹ̀jẹ́ kájọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́ dá. TV ń kí yín. TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin ẹ̀yin èèyàn ilé tẹ̀bà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a ti post ẹni gist ẹ máa rí à ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn ilé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní mashola gist tv ọlọ́run elédùnmarè abámi gọ́wọ́ yín sókè o ọlọ́run elédùnmarè abámi ràn gbogbo yín lọ́wọ́ o òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ̀yin èèyàn lé wọn ní ìgbà tí kábíyèsí gbọ́ pé pásítọ̀ adémíjù yìí tún ti lọ ra ékazò tó pọ̀ gan-an fún Queen Naomi láti fi kọ́ chọ́ọ̀chì ní èkó wọ́n tiẹ̀ ní lẹ́kì ni ni wọ́n ra ilẹ̀ yẹn sí ẹ̀yin náà dẹ̀ mọ iye tí ilẹ̀ lẹ́kì jẹ́ bí a ṣe gbọ́ nìyẹn ẹ̀yin èèyàn lé wọn ní inú bí kábíyèsí wọn ní kábíyèsí ní ṣé máa yí ò pé ìyàwó kábíyèsí ni àwọn fẹ́ máa sáré tẹ̀lé kiri ni ìpè èèwọ̀ ni ní ilẹ̀ Yorùbá kí ọkùnrin kó máa fẹ́ máa tẹ̀lé ìyàwó kábíyèsí ṣé ẹ mọ̀ pé a sọ fún yín ní last week pé Mr. Pastor Ademiju yìí pé wípé ó pròsì Queen Naomi wípé òrùka jábọ́ wọ́n ní gbogbo àwọn nǹkan tó ti ṣe yìí wọ́n ní ó ń bí kábíyèsí nínú wọ́n ní torí ẹ̀ wọ́n ní ní kábíyèsí fi lọ sí Àkúrẹ́ láti lọ bá Queen Naomi pé kí wọ́n dènà sí pásítọ̀ yìí publicly ìpè àbí nínú ìkan nínú àwọn méjèèjì kí wọ́n denounce àwọn nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí sí. ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi Queen Naomi nífẹ̀ẹ́ kábíyèsí ṣùgbọ́n kò sí ọkùnrin tó fẹ́ competition lóòótọ́ àwọn ọkùnrin wọ́n lè ní ìyàwó mẹ́ta wọ́n lè ní mẹ́rin wọ́n lè ní márùn-ún ẹni tí ó bá ní agbára ṣùgbọ́n ọkùnrin ò fẹ́ kí obìnrin kó ní rival ọkùnrin ò fẹ́ mọ rival ìyàwó ẹ̀ and ọ̀rọ̀ pastor Adémejù yìí kì í ṣe pé bóyá Queen Naomi wọ́n accept proposal kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo bí màá bó ṣe ń wá pẹ̀lú gift torí a tún gbọ́ pé ó tiẹ̀ tún gbé gift lọ sí ọ̀dọ̀ àwọn family eh, Queen Naomi ní Àkúrẹ́ wípé ó fi ránṣẹ́ wọ́n ní àwọn yẹn wọ́n ná wọ́n láwọn family queen Naomi reject àwọn gift yẹn wọ́n ní wọn ò gbà so gbogbo àwọn nǹkan báyìí ló ń bi kábíyèsí nínú tí kábíyèsí fi lọ sí Àkúrẹ́ pé kí wọ́n denounce máa yìí àbí kí wọ́n denounce àwọn kí wọ́n mú kan nínú méjèèjì èèyàn lé ṣé ẹ rí i pé ó possible kí queen Naomi denounce kábíyèsí kò possible rárá kò dẹ̀ possible kí kábíyèsí denounce queen Naomi náà. No so bí a ṣe gbọ́ nìyẹn èèyàn lè. a ní ká mú gist wá fún yín ẹ̀yin náà mọ̀ wípé kábíyèsí àti queen naomi wọ́n ti wà on this problem of ìpè wọ́n fẹ́ wá sí palace àbí wọ́n wá sí palace wọ́n fẹ́ move ní june date tí kábíyèsí mú nìyẹn pọ́n máa return sí palace ṣùgbọ́n lẹ́yìn èyí ni wọ́n gbẹ́ pé gbogbo àwọn olórí yìí wọ́n jáde kúrò nínú palace èyí tá a tiẹ̀ tún gbọ́ gan wọ́n ní àǹtí wa m àti àǹtí wa r ní pé wọn gbọ́dọ̀ return sí palace o wípé june tí kábíyèsí fún wọn yẹn pé kábíyèsí ń tàn wọ́n ní o wípé kábíyèsí ò dí ìkọ̀kọ̀ tó máa ṣe láti lé àwọn jáde kúrò nínú palace bí a ṣe gbọ́ àlejò nìyẹn so right now gbogbo àwọn nǹkan báyìí ó wà discouraging fún Queen Naomi ṣùgbọ́n èmi mọ̀ pé Ọlọ́run máa gbàkóso ìtorí gbogbo àwọn èèyàn ńláńlá wọn ti bẹ̀rẹ̀ sí ránṣẹ́ sí kábíyèsí pé tí kábíyèsí ò bá gbégbèsè lórí ọ̀rọ̀ Queen Naomi àwọn gangan làwọn máa ní kí Queen Naomi move on pẹ̀lú live wọn so ẹ̀yin èèyàn lé gist ta gbọ́ níta ní ká mú wá fún yín wọ́n ní kí Queen Naomi denounce um, Pastor Adémejù publicly àbí kí Queen Naomi denounce àwọn nǹkan tá a gbọ́ tán ní kábíyèsí sọ allegedly ni gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúró tẹ̀ tí subscribe ẹ subscribe o ẹ dẹ̀ bá mi fún fídíò yìí ní thumbs up o olúwa á wà pẹ̀lú gbogbo yín o ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ kú ọ̀sẹ̀ tuntun happy new week god bless you all.